Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express fún àwọn àníyàn tí ẹ̀ṣẹ̀ dé tẹ̀ṣẹ̀ bá wa bẹ́ẹ̀ ni agbede méjì ètò òun la bọ́ sí i kí ni abala tá a fẹ́ lọ kán lù kí ni mo fẹ́ mẹ́nu bà màá ní àǹfààní láti lè sọ celebrities mẹ́rin mẹ́rin bíi ti báwo àwọn méjì kan wà pọ̀ ìyẹn àkọ́kọ́ àwọn méjì mí náà tó wà pọ̀ tó jẹ́ pé wọ́n jọ ní ọ̀rọ̀ ìfẹ́ ọjọ́ wà gẹ́gẹ́ bíi lọ́kọláya tẹ́lẹ̀ ṣùgbọ́n létà ó padà pín yà màá dárúkọ àwọn méjèèjì fún yín àwọn ìdílé àkọ́kọ́ mo fẹ́ mẹ́nubà òun náà ni Saheed Balógun àti Fathia Balógun a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí lọ́kọ-láya tẹ́lẹ̀ nígbà tó ti bọ́ sínú agbo ti òṣèré náà tí a gbọ́njúmọ̀ wọ́n sí wọ́n sì wà gẹ́gẹ́ bí lọ́kọ-láya ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ la kò déédéé pé àwọn méjì ò sí pọ̀ mọ́ ohun tó ṣokùnfà títí di èní eléèní bẹ́ẹ̀ ni ó ṣe gerere sórí ọ̀dọ̀ Ọlọ́run àti àwọn méjèèjì nìkan àwọn èèyàn tí wọ́n á gbìyànjú pé ah káwọn olólùfẹ́ méjèèjì kọ́ tiẹ̀ padà kọ́ padà ṣùgbọ́n àwọn ọlọ́mọ àwọn Yorùbá pọ̀ wọ́n ní pé ojúlọ́mọ ohun tó rí tó fi yónú bẹ́ẹ̀ ni àwọn ọlọ́mọ ohun tó rí tó ṣe wá ní pé ah rárá o pé àwọn ò jọ padà mọ́ kóníkálùkù máa ṣe nǹkan wọn lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn lọ kò díṣẹ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ mọ́ wà láàrin wọn ọ̀dẹ̀ ọ̀rá mu létòlétò ṣùgbọ́n gẹ́gẹ́ bí lọ́kọláya wọn ò jọ sí mọ́ Saheed Balogun àti Fathia Balogun àwọn ìní ìdílé àkọ́kọ́ táwa ní ìdílé kejì tí mo fẹ́ sọ̀lé lórí òun náà ni Adéníyì Johnson àti Tóyìn Àìmákù tí gbogbo wa mọ̀ sí Tóyìn Abraham sìn àwọn àwọn méjì gẹ́gẹ́ bí olólùfẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ pé olólùfẹ́ tó yẹ pé ó dùn ún wò àwọn èèyàn fẹ́ rí wọn tó bá ṣe rí wọn tó rí Adéníyì Johnson wọ́n ní pé ọmọkùnrin ló dùn ún wò báyìí tó tún rí Tóyìn Abraham wọ́n ní pé ọmọbìnrin ló dùn báyìí ẹja ọsùn àtàsọ ẹsọ ẹni bákasí tí ò lọgàá ó dùn ún wò lójú tó bá rí Tóyìn Abraham á mọ̀ pé obìnrin lélẹ̀ ṣùgbọ́n kí ló fà á kí ló ṣokùnfà ìpínyà àwọn méjì náà láàrin wọn nìkan ló wà àti ọba wa Elédùà òun nìkan ló ti mọ ohun tó ṣokùnfà ìpínyà àwọn èèyàn náà tún gbìyànjú pé káwọn olólùfẹ́ méjì kan padà ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀ oníkálùkù ti gbéra Adéníyì Johnson ti lẹ́lòmíì tó ń fẹ́ Tóyìn Abraham náà ti ní ẹlòmíì tó ń fẹ́ eléyìí ló dífá fún pé àwọn ìdílé méjèèjì wọ́n ní pé àwọn ò lè padà oníkálùkù ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí a ti bá gbọ́ ilé orin wo fẹ́ lọ gbọ́ ẹja lọ gbọ́ òrùka by Pasuma bẹ́ẹ̀ ni òrùka ti dánwọ́ náà my baby oya I will never never let you go ẹja lọ gbọ́ òrùka láti ẹnu Pasuma.